فلك عظيم فتبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين تدري ودوا لا تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتاد عصيم عتل بعد ذلك ذلك زني أن كان ذا مال وبنين إذا تتل عليه آياتنا قال أساطير الأولين فنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا يصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على أرثكم إن كنتم صارمين فانطلقوا وهم تخافتون أن يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حرد قادرين فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون محرومون قال أوسطهم أم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا منها إنا إلى ربنا راغبون العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون ما لكم فيه لما, يتخ... لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إنكم لم لما تأكلون بل هم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يكشف عن ويدعون إلى السجود فلا يستطيعون خاشية أبصارهم ترهقهم بالله وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون لم تسألهم أجرا فأم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكون كصاحب الحوت إلا نادى وهم مقبول نبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقون ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين الحمد لله رب العالمين صلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا أمة إيمان السلام عليكم ورحمة الله وبركاته Arúgbọ́dọ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ọba. Ọlọ́run ọba tí ó tó ṣe níwọ̀n fún wa láti ti bẹ̀rẹ̀ ìtẹ̀síkọ̀rọ̀ wa sọ̀rọ̀ lẹ́yìn. Alhamdulillah. Ọlọ́run ọba náà náà ni ọba tí a dúpẹ́ fún. Alhamdulillah. Ọlọ́run ọba náà ni ọba tí a tọrọ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀yà fún. Alhamdulillah. Látọ̀dọ̀ rẹ̀ fún Anábùwà Muhammad sallallahu alaihi wa sallam. ìkẹ́ àti ìgẹ̀ fún ní ìjẹjọ àwà lérí ayà tí ọ̀rọ̀ wọn bá subhanahu wa ta'ala ti fi ń ṣe àlàyé kí ló fà á tó fi ń búra títí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam òun ni yóò gba ẹ̀san tó kún fọ́fọ́ jù nínú gbogbo ẹ̀dá pátá kò sẹ́ni kankan láyé hátà nínú àwọn ànábì ọ̀rọ̀ wọn bá ọjọ́ ìpè ìbáda rẹ̀ yóò wá jẹ́ àtẹ́wọ́gbà tó ti àdàbà Muhammad sallallahu alayhi wa sallam. ojúṣe ọlọ́run ọba ọlọ́run ọba fi mà wá wípé anabi sallallahu alayhi wa sallam anabi wa ni yóò nínú ẹ̀ ó náà ní maqam mahmud ilé ọba tí ó fi ànábì sí lọ́jọ́ nínú ẹ̀ ó náà ní arábà Muhammad sallallahu alábì náà òun lòun ó gbélé wa òun alhamdi dání àṣìyá ọpẹ́ ìṣọlọ́ngọ́ bá sọ́lá àrùn àṣàlám ó lè òun lòun ó gbé dání gbígbé dání yẹn gbogbo ẹ̀dá àtàlàmbíyá ni ó wà máa ń bẹ lábẹ́ àṣìyá yẹn ó mọ̀ sí pé kò sẹ́ni kankan sọ́lọ́ngọ́ bá subhanahu wa ta'ala tó fi nǹkan yẹn pẹ́lẹ́ tó ju ànábì wa muhammad sallallahu alaihi wa خير طفلي ومولودي ومعتجبي في العالمين إذا ما حسل لبشر في العالمين إذا ما حسل البشر على سبحانه وتعالى في سورة القلم وفي بولا لري ونبوى محمد صلى الله عليه وسلم انا أقول جماعة يملوني اللي في وارد la fọwọ́ sọ̀wọ́ yà lórí ìwà tí ń wù sí ara rẹ̀ sí mọ̀lẹ́bí sí ọ̀rẹ́ àtà sí kèfèrí ọ̀rọ̀ ọba wa ni nọ́ọ̀nù wọ́n lè kọ́lẹ̀ mi wọ́n mẹ́rin ń fi àwọn nǹkan wọn ẹ́bù ra ṣàlàyé kí ọmọ bá gbà ní ọ̀pọ̀. à ń tàbí ní mẹ́tò bí kàbí méjì nù. wà á tàbí ẹ ṣe èrè ìwà tó wú ẹ̀sìn tó gbé dání kọ jọ ti wèrè. wà ìnà kàlà àjẹrọ nù bá ìrọ̀mọ́ nù. wà ìnà kàlà àjẹrọ nù bá ìrọ̀mọ́ nù. ọlọ́mọba tùmárọ̀ tààrà ó ń ṣe kí ni ń ilé ṣùgbọ́n ń búra láti ṣe ìsúnbàtún tí ń sọ ẹ̀ kálí mọ̀ kì í ṣe àwọn náà. wà ìnà kàlà àlẹ́ khuluqin azim. ní wọ́n fà tọ́lá ọba fi sọ yìí pé wa inna laka ajran ghayra mamnun ìwà ànábì tiẹ̀ nígbó dáadáa ẹ̀sẹ̀ ńlá ghayra mamnun ẹ̀sẹ̀ ayé ghayra maqtu ẹ̀sẹ̀ tí yóò níbi tí yóò dé tí wa innaka lala khuluqin azim khuluqin azim. pé ìwà Ànábì sallallahu alaihi wa sallam ìwọ ni ọ wà lórí ìwà tó dáa jù ìwà tó dáa jù ẹ̀sìn tó dáa jù ládàbí tó dáa jù wá ara wa Ànábì láti rí sallallahu alaihi wa sallam. wa innaka la'ala khuluqin azim. àfọwọ́ àlìmọ́mà àtọ́bárí rahmatullahi ta'ala ó dára ọba subhanahu wa ta'ala ń sọ fún ànábì rẹ̀ wípé ìwọ ayá muhammad làálá àdàbí làwọn ó ní ọlọ́run bá sọ fún ànábì pé ìwọ ni ládàbí ìwà tó dá àríkọ́ṣe àrímẹ́rinre bàbá fẹ́ wo bá ti wùwà láwùjọ tá a fi dẹni pàtàkì bá ti wùwà nínú ẹbí tá a fi di ẹni táwọn èèyàn rí ṣá ọlọ́run bá ní wa innaka la'ala khuluqin azim. wa innaka la'ala khuluqin azim wa innaka la'ala khuluqin azim. àtàlàyé fún wa gbẹ̀gbẹ̀ wípé àwọn àfa wọ́n ní wàá iná kàrà ala khuluqin azim ọ̀gọ̀rọ̀ wọn lọ síbi wípé al-khuluqu fi adìrẹ ayélujára àdì. wípé àlín tí ọlọ́run bá gbà lérò náà ní ẹ̀sìn àbáwọn àtọ́bárí bàtọ́ wa fẹ́ sàlàyé ó ní wa dhalika adabul Qur'an alladhi adabahu Allah ó ní wa huwa al ẹgbẹ́ ọ̀rọ̀ yìí náà ó padà sí ọ̀dá àwọn bá sọ nígbà wípé tá a bá sọ wípé ànábì ló ní ìwà tó dáa jù níta gbẹ̀rẹ̀ lọ́nà pé ó ní ó ní ẹ̀sìn tó dáa jù pípẹ́ ẹ̀sìn tó gbé wá ẹ náà ní ìwà ẹ̀sìn tí ànábì gbé wá ẹ sọlọ́sọlá ó náà ní ìwà ìwà tó wù yẹn náà ní ẹ̀sìn fún wa. àmọ́ bàbá wa rí wá nígbà tí a sọ pé ànábì ni ó ní ádàbù tó dáa ó ní ó náà ní wàhùwà ádàbù al-Qur'an ó ní náà ni ìwà tí ń bẹ nínú alukur'an tọ́lọ́wọ́ bá fi kọ́ ànábùwà sallallahu alaihi wa sallam ó ń jẹ́ ayé ó ní wàhúwà islam wa shara'i'uhu ó ní náà ni ẹ̀sìn islam àti àwọn òfin tí ń bẹ ń bẹ lọ́sọ yìí pé ẹni tí o bá ti níwà ànábùwà muhammad sallallahu alaihi wa sallam ìtumọ̀ náà ni pé kò sí ẹ̀sìn ànábì. لقد كان لكم في رسول الله حسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا Ìgbàjọba àtọ́bá yóò sọ èyí tó náà wá ní ta sọ yìí, ọwọ́ padà síbi ọ̀rọ̀ ta sọ nípa àwọn fàṣírùn yóò kú jẹjẹ wípé ó ní ta sọ yìí náà ní ẹ̀sìn ọlọmọ àfáàrọ abdullahi ibn abbas ta sọ wáyé pé gbàtó ká àyà fún wa iná kala ala kólókìnà azim. wọ́n iná kala ala kólókìnà azim. àwọn àti abbas ó ní ayé ó náà ní dínú azim ó náà ní ẹ̀sìn islam náà ni ìwà ànábì. ẹni mo ní ànábì ti wá ní ìwà ni mo ló ti rí ẹ̀sìn àlùkùránì náà ni ọlọ́run ọba fi kọ́ ìlànà sọ yí pé pàṣẹ kọ́lọ́ báyà wá Aisha yí pé báwo ni ìwà ànábì ó ní kúlùkùrù àlùkùránì. ó ní ìwà ànábì gẹ́gẹ́ àlùkùránì. ẹ jẹ́ rí i pé àwọn èèyàn máa ń sọ ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ tó dáa púpọ̀

ṣùgbọ́n máa ń dọ̀tí ẹni pé ìwà kéèyàn ó dọ̀tí yẹn àdámọ̀ kan ni ìṣesí kan lára àwọn yẹn ẹ̀rọ kò jọba àti ẹ̀sìn ló kọ́ abẹ́ kádọ̀tí. táwọn ẹ bá tó bá yẹ pé irú ẹni yẹn àwọn èèyàn oníwà béèrè yìí pé ẹ̀rí wo lẹ fi ń dọ̀tí àbá ẹ̀rí wo ni aṣọ yín ló fi rí báyìí ẹ̀rí wo ni bàtà yín kò fi ṣe rí ẹ̀rí wo lẹ fi ṣe wò láwùjọ in tó ń ṣe yẹn wọ́n wà pé àwọn mùsùlùmí ni ẹ máa ń dọ̀tí wọ́n ti tí wọ́n gbọ́ yín lára rẹ̀ yẹ ìwà rẹ̀ ìwọ ẹ̀yẹ ìṣesí ẹ̀yẹ náà ni wọ́n gbà yípo ní ẹ̀sìn wa. nígbà bá rẹ̀ nìkan tí wọ́n fáwọn olùyìn dẹ́yìn nínú bàtà dẹ́yìn sí gbogbo ẹ̀sìn wẹ̀ ń dẹ́ mọ́nàmọ́nà kà apáta gbólé wa hàn àwọn òkè nǹkan yóò wà ta akọ̀ ẹ̀sẹ̀ wà bọ̀sà pé ah, Islam ní ká dọ̀tí kódà ní Islam gan sọ ni pé Allah ta'ala tayyib wala yuqbal táwọn ẹ bá mọ ẹlẹ́hà kan lápẹ́pẹ́lá gbòòrè wọn ẹlẹ́hà tí wọ́n mọ èpè ní máa ń ṣe ẹlòmíì ó gbà wípé ara mọ́jẹ̀mú kó wà lábẹ́ ìjáàbù ni bá tó wá sí bẹ́ẹ̀ ah, ẹ̀ fi bí méjì lórí bẹ́ẹ̀ o ni ah, àwọn tàdúgbò wa dá àmì èpè náà máa ṣe ẹnìyàn ò kò ní lọ kò ní wá béèrè ìwà rẹ ìṣesí rẹ náà ni yóò fi gbohun tí ẹ̀sìn rẹ ń sọ. yíyàlẹ̀ àkàlẹ́ kò tábùtù kàánà bá ti ìdá sùkìyà ti bí máa yìí máa kírun máa ti ìdá sùkìyà ti bí máa yìí máa kírun máa ti. ìwà ó náà ni ẹ̀sìn jẹ̀má ẹ̀sìn náà ni kí ni jẹ̀má náà ni wà. ẹni tó bá ti sọ ìkànnì nínú méjèèjì. كوليريكي جمال كياريوا أنا هو محمد صلى الله عليه وآله وسلم هذا من حديث رفعه ابن عمر ولا نبي صلى الله عليه وسلم صلى الله عليه أنت وان قلنا سين فوا أمبا ربا أمبا ربا أصلا بدو رسي جفا وصحابة وإن شاء الله وان الحياة والإيمان قرنا الحياة والإيمان قرنا òṣìṣọ́lọ́wọ́ àwọn sọ́lọ́wọ́sọ́lá ó lé ìtìjú ìwáre àti ìgbàgbọ́ méjèèjì ọmọ ẹ̀yà ni wọ́n òṣìṣọ́lọ́wọ́ ọba ní tí wọ́n bá ti gbé ìkẹ́ ńlẹ̀ ẹ́ tí kẹba fi lè ṣàfẹ́kù àtàfẹ́kù kejì náà so ẹni tí ò bá ti níwà kò lè ní mẹ́nu ẹni tí ò bá ti ní mẹ́nu kò lè níwà ó bá bẹ́ẹ̀ jẹ́ wọ́n níwà kó níwà kẹtẹ́ bá tẹ̀ dáadáa rí pé kò ṣe wà bóyá ó fi tó ń ṣe yẹn níwà ẹ̀yìn pé wà ó fi ń sun kẹ̀kẹ́ lọ́dọ̀ ẹ̀ tó ṣe sí. ọlọ́run ọba wa ni wà nẹ́bí wa innaka la'ala khuluqin azim. wa innaka la'ala khuluqin azim. wa innaka la'ala khuluqin azim. àwọn àbọ̀ ti pé báwo ni ìwà nẹ́bí ṣe wá rí tọ́lọ́run fi wá fi ọwọ́ rẹ̀ tó fi búra lé lérí báyìí. sallallahu alaihi wasallam àti sọ bí ànẹ́bí ṣe ṣe sallallahu alaihi pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ níjẹjọ́ báwo ni ànábì ṣe bá wọn lò nínú tí ànábì máa ń ṣe pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ ó ní pé àmọ̀dá àbà a mọ bá wọn ṣeré nínú táwọn bí máa ń ṣe pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ a mọ da ókọ wọn pè nínú ilé nínú táwọn bí máa ń ṣe pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ tó bá wà nínú ilé iṣẹ́ ilé ni ànábì máa ń ṣe sallallahu alaihi bí bá wà nílé àwọn ìyàwó àwọn ìyá wa tó jẹ́ ìyàwó ànábì sallallahu wọ́n mọ̀ wípé ànábì wá ní ànábì ó ṣiṣẹ́ ilé àmọ́ tó bá ti gbọ́ pé àsìkò ó ti tó kí ló ṣe kọ̀rọ̀jà yóò jáde kọ́ lóyè lọ́kẹ́ o. àwọn afọ àwa ní a ti mọ ìwà níbi sallallahu alaihi lọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ ṣùgbọ́n kókó kọ́ kẹta àbọ̀rọ̀ wọ́n fi kún o náà ní ìwà ànábì fi nafaqat. báwo ni ànábì ṣe máa ń ná lórí àwọn ìyàwó ẹ̀ nípa akáná onípẹ́tẹ́ yẹn bá níwà tó dáa nígbà tó wà ń lé òfò ọbọ̀ lápòjúwe fáàdùn tó bá láyé fàdá àti náà àbú.

inú fata nàgbà Muhammad sallallahu alaihi wa sallam tó jẹ́ pé nínú òṣèṣì ẹ̀ wọ́n ní ànábì àmẹ́ẹ̀mẹ́ lórí àwọn ará ilé ẹ̀ pàápàá jùlọ àwọn ìyàwó ẹ̀. ìhun fífi dùn sẹ́ẹ̀tì ìhun sẹ́ẹ̀tì wọ́n mẹ́ òkú dé alẹ́ ìrísí kúrú balẹ̀ yóò fi tì í máa àtàwọn lọ. لا يكلف الله نفسا إلا ما آتى òṣèré òṣèré. nígbà àwọn ẹ̀kọ́ nínú àwọn ìwà anábìwà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní níbi tó lọ́wọ́ ọba tí anábì jẹ́ àwòkọ́ṣe dáadáa dé sallallahu alayhi wa sallam tí wọ́n bá lọ ogun tàbí ọlọ́run ọba tó bá fún àwọn mùsùlùmí ní ọlá kan tí wọ́n wá tó jẹ́ pé ànábì ló ní àṣẹ lórí ẹ̀ wọ́n ní ànábì yóò wá kó àwọn nǹkan ẹ̀ jọ sallallahu alaihi wasallam yóò wá yọ tí ó gbọ́ bùkátà àwọn ará nulí ẹ̀ níbẹ̀. lápòjú yọ tí ó gbọ́ bùkátà àwọn fún àsìkò díẹ̀ bí alọ́sẹ̀ kàbí alóṣù kan èyí tó kù yóò pè lára àwọn mùsùlùmí nígbà tí nǹkan ẹ̀ bá tún tẹ́ tọ́wọ́ ńlé náà á ní ìwọ̀nba tó ká yóò tó ṣe sùúrù tí yóò tún mọ tí ìkẹ́ ọlọ́run ọba mi. ó mọ̀ sí pé yín náà yẹ ó máa ná lórí ìwọ̀nba níbàámu sí bí ọlọ́run ọba ṣe gbà láàyè mọ́. inú iná mi ní ààbọ̀ mi ní òmùwọ̀n inú àwọn tó lágbára lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ẹ̀sẹ̀ sì pọ̀ níbẹ̀ òun náà ni ànáfàkọ́tù wà láàhàn. Yóòbíkìdù sáàtìmí sáàtìmí. Ó náà ní kí yóò máa ná lórí àwọn ará alẹ́ ẹ̀. Inú nǹkan lágbára inna min a'zami al-umuri ajran inda Allah. Ó náà ní kí ni ànáfàkọ́tù ó náà ike kéèyàn ó máa ná lórí àwọn ara ní ẹ̀ kọjá wípé bùkátà kí nìyàwó jẹ bùkátà kí lọmọ jẹ bùkátà kí la fẹ́ fi ṣe ojúṣe nínú ilé ó mú yàn lómi èrò bọ́dọ̀ bízì kọjá nǹkan yẹn ẹ wá wo jẹ ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì jẹ́ wípé ó fojú ṣe ilé قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله قوامون على النساء so nta fi jẹ́ kọ́ wà múra nìta rẹ̀ bí má fà bẹ́rẹ̀ lọ́wọ́. bẹ̀rẹ̀ lọ́wọ́ máa lọ bá ọ̀pọ̀ bá àǹfààkú mìíràn mọ́ àlejò. níbi kò lẹ́fà kọ̀ ẹ wà á rí wípé iná ọ̀gá nǹkan tí máa ń sọ bóyá ọkùnrin mẹ́wàá àbí òníwà ó ní kó ṣe ẹ̀tọ́ ń sọ yín lórí. wọ́n wá dàlẹ́gbà sallallahu alayhi wa sallam nínú ẹni tí máa ń mójútó agbẹ́rin yẹn nínú ilé sallallahu alayhi wa sallam. sumọ́tò ń ti bẹ́ẹ̀ ìyá ò sọ yí àwọn ọjọ́ mi ń bẹ tí wọ́n ní ní o. ìyàwó àyàgbọ́ pé àìmọye ó ti sọ̀rọ̀ ìjọba pé àrẹ́bẹ̀ sálàm ebi ọwọ́ ebi pa àrẹ́bẹ̀ sálàm àrẹ́bẹ̀ jáde ńlẹ́lẹ́ ní tí wọ́n tó jẹ̀rọ ó padà Abubakar ó padà Umar lórí ìṣẹ̀lẹ̀ kan náà tó gbà wọ́n náà jáde ó mọ̀ sí pé àbẹ́bí máa ń ṣe nǹkan yẹn lórí ilé yóò fi kún lọ sáàtì mi sáàtì. yóò fi kún lọ sáàtì mi sáàtì wọ́n máa ń kó yìí rí sí kúrú balẹ̀ yóò fi kún mi àtàwọn lọ. لا يكلف الله نفسا إلا ما آتاها Sàyájẹ́lú lọ́wọ́ bàdà ọ̀sẹ̀rẹ̀ yíyọ̀ sẹ̀rọ̀. Ọ̀yẹ́ náà wà nínú ìwà dáadáa ni pé kí ọkọ kó ná níwọ̀n bá ń tọ́lọ̀ ọba wá fún. Wọ́n gba owó lápò pé à ó ti rá mọ̀sílá sáwọn ìyàwó wa o. Wọ́n lọ gba owó lápò pé ẹni ẹgbẹ́ fẹ́ fi ra nǹkan àwẹ̀ lé. fi kí tó sàtì ní sàtì. mọ́tòrò gani yìí volume wọn bá fún kó mọ̀ wá pọ̀ ọ́nà àbòsí. nìyàn fi kíndù sọ̀rọ̀tì ìwọ̀n tí ọba fi ṣe ọlápọ̀ ẹni ọ̀pọ̀lọpọ̀ àbú mi wà ọba kẹ́ ṣùgbọ́n pé ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n fún ìyàwó rẹ̀ lójúmọ́ lówó oúnjẹ o lè fún ìyàwó ẹ̀ ní five hundred naira lápòjúwe àbí one thousand mọ wo ti ọ̀rẹ́ rẹ tí ọlọ́run bá gé mi lọ́wọ́ ẹ̀ mọ wo. Niyó. Àlìyédèkà náà gbolú látàní ilẹ̀ ònù kík. Wọ́n lè tẹ́bi sísò àkùnlẹ̀ bẹ́sì. Fọ́tẹ́kọ́dà mẹ́lú mẹ́màṣúra. Ẹ tó bẹ́ àkọ́lọ́ nínú sáà kó ńlẹ́ nínú sáà rẹ̀. Náà wọ́n mọ̀nà wípé ẹ̀ẹ́dẹ́gbẹ́dẹ́kọ́lọ́ mi Nàìjíríà ń sọ ní sífà. Tí wọ́n sì lé ẹkọ́nọ́mì nàìjíríà ó lè sọ nǹkan nígbòmí kó mọ́ sọ́ọ́dọ̀ sí. inna rabbaka yabsutu rizqa liman yasha. inna rabbaka yabsutu rizqa liman yasha. aláwọ̀ bá yín náà pé máa ń tẹ ẹfẹ́ ni ó bá wù ní. ọ̀yọ́ kò di. tó nínú dáadáa nínú ìwà ó ní wípé a máa fún àwọn ìyàwó ẹ̀ ní nàfàkọ́ọ̀tù anáwó lórí wọn níbàámu sí tó bá ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ̀. ní وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف ẹni tí wọ́n bímọ fún ìyẹn náà ní bá lélẹ̀ ọ̀rẹ́ ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ní lọ́rùn hùn nà kọ́ máa fún tí wọ́n jẹ so bọ́jẹ́ kẹ́yà máa gbà àrùn bọ́jẹ́ sáma ti di àràm. wàkísíwátò wọn nà kó sì fún wọn lásán wọn náà wàkísíwátò wọn nà kó fi wọn bí tí wọn gbé gbogbo àwọn ilé àwọn abẹ́ kíṣùwà náà ní ìyí tí wọn wọ kó fún wọn kó provide ẹ̀ fún wọn ṣùgbọ́n ọlọ́wọ́ bá yẹ láti ká láàbù náà ilé àwòsàn àá so kò wá sí pé àwọn ọmọ wa dára ẹ̀ láàmú lórí ntọ́lọ́wọ́ bá òfagbára rẹ̀ ká tó di so tó wá jẹ́ pé agbára rẹ̀ ò kájú kẹ́ máa tẹ̀bà roka lọ fẹ̀mú lọ mọ́ lọ Shoprite. ọ̀rọ̀ máa ń kó bíra lé ìṣeré fi kú balẹ̀ yóò fi tìmí mọ́ àtà òun lọ́wọ́. àbúláwá yá jẹ ọ̀sọ̀ọ̀sẹ̀ ìyàwó àti àwọn ọlọ́ Shoprite sọ pé ọlọ́run yóò fi àbákà sí fún wọn. yá ayúwà nàbí yòókù lè àzíwájú kì إن كنتن تردن الحياة الدنيا وزينتها سيدة الصلاة الله سبحانه وتعالى àrẹ́bọ̀ asọ́lára sálàm ó ní nínú nǹkan tẹ́ẹ̀dá ó gbà láàdá tó pọ̀ ní lórí ó náà náwó lórí àwọn ara rẹ̀ ẹ̀hún fi ẹwà òwe ẹlòmíì wà láyé aṣọ jọ aṣọ ó kájọ ó aṣọ pé án wà lórí bẹ́ẹ̀ tẹ́ bá wà wò ìyàwó ẹ̀ ìyẹn wà dàbí ẹni tí wọ́n ń fi ọwọ́ nù là kò sóúnjẹ tó dáa kò sásọ tó dáa lọ́rọ̀ bàtà tó dáa kò sí lẹ́sẹ̀ ìyàwó ẹ̀ ó sì yọra ẹlòmíì fìlà tó ní nínú àwọn àbúkọ́lọ́ wa kó tó wá ṣe fìlà tẹ́lòmíì ní ìyàwó rẹ̀ sì ń pa ìyàwó rẹ̀ ò ní jù dáàbò méjì lọ láàrin ya àti wee. tọ́ kó tó kàn sàrẹ̀ nípa ọdún. nínú dédé náà ni wípé bẹ́yìn bá ti ń gbádùn òun náà ni kóun náà ó máa rí gbádùn bẹ́yìn bá ti ń yọ dáadáa náà ni kí náà máa rí ọ dáadáa ara dáadáa náà wípé ti rí náà káwọn Wọ́n fi sàtìyìn. wà dáadáa ọkọ̀ bí ànábì ṣe bí sallallahu alaihi wasallam ó ní wípé ànábì máa ń ná lórí àwọn àlẹ́ nínú àwọn ọ̀wà tábìbì tún ní tó jẹ́ ìwà tó yẹ ká kọ́ ní orí bárẹ̀bí ṣe bá àwọn ìyàwó ẹ̀lù ìyẹn ti wá nù wá láwùjọ ó náà ní ihtiramu asdiqahi zawj ó náà ní ká máa pẹ́ àbíkàfẹ́ pé ihtiramu àwọn kíni àwọn sadiqat fún kíni fún ìyàwó yẹn àwọn ọ̀rẹ́ tíyàwó èèyàn bá ní ká máa pọ́n wọn lé. pé ẹlòmíín bẹ èyí yìí ẹlòmíín bẹ kò ní àpọ́nlé fún ọ̀rẹ́ ìyàwó rẹ̀. tó fi jẹ́ pé ẹlòmíín àwọn ẹlòmíín obìnrin míì kò lè wá ọ̀rẹ́ lọ tó láìkí bí mẹ́ rẹ̀ ó ti wà ní ọkọ yẹ kó lè pẹ́lẹ́. <laughs> kọ́nà kó jẹ́ ọmọ akéwò yàrá pọn ní. torí pé àrẹ́bà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní àrẹ́bí máa ń pọ́n gbogbo ẹni tó bá ti jẹ́ ọ̀rẹ́ ìyàwó ẹ̀ lébi àwọn jẹ́ ọmọ kéékèèké táwọn ìṣẹ̀lẹ̀ méjì àkọ́kọ́ ìyàwó gẹ̀rọ ìyàwó Aisha ní àwọn gúrúpù ọ̀rẹ́ kan bẹ́ẹ̀ pé ọmọ kéékèèké ni wọ́n so wọ́n ìyàwó Aisha wọ́n bá wọ́n bá méjì wọ́n bá ṣeré tó ìyàwó Aisha náà láwọn àsìkò yẹn ọjọ́ orí ẹ ó sì pé ẹ mọ̀ pé wọ́n tẹ̀sí wáyé ìdí ìsọ́ka rẹ̀ kílẹ̀ yín lóde kílẹ̀ yín bá ẹ̀yìn gẹ́rẹ́ rẹ̀ ẹ̀yìn jìbìrì lọ́nà. àràrà àdúgbò ó tún pọ̀ wọn lé sallallahu alaihi wasallam tó bá rí nǹkan tó kù díẹ̀ káàtó lára wọn yóò ṣàtúnṣe wọn. sallallahu alaihi wa sallam. wọ́n ní gánà lákòó fi rasulillahi uswatun hasana. لمن كان يرجو الله واليوم الآخر أبي أبي محمد وقشم بلال في احترام ماذا صديقات الزوج àrùbí máa ń pa àwọn ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ní. nígbà táwọn ìbá wa pọ̀ ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ní jẹ̀mọ́ ẹ̀ báwo wá ní ẹbí ìyàwó. ẹ agbẹ́pẹ́ mi ń bá bí àwòlá mi ń bá bí àwòlá mi ń bá bí àwòlá ni kò pa ẹbí ìyàwó rẹ lé wa'ashiruhunna bil ma'ruf. ẹ wá di ẹlòmíì tó bá ti fẹ́ ọmọ lọ́dọ̀ àwọn èèyàn tẹ́ àwọn ìbánirọ̀ kan tẹ́ mọ́ sọ ṣùgbọ́n ọ̀hẹ́ dọ̀tí lè fẹ́ sọ ṣùgbọ́n ẹnu òní kamẹ́ ó ní òní wọ̀ ní kíní ṣùgbọ́n ẹnu òní nínú wọn ànábì wa muhammad sallallahu alaihi wa sallam sallallahu alaihi wa sallam ọ̀dà ẹ̀jẹ̀ kọ́lé yé wa náà sọ yé wa kí ló fà nígbà kẹta àwọn èèyàn fẹ́ lórí rọgbọ̀n nísòkòtò kékeré kó wá fẹ́ ọmọ wọn torí wọ́n gbọ́ wọ́n sì gbọ́ yé wípé ẹ táwọn sábà ti fẹ́ sábà ìpàdé di súnà ó tún di ìjọ ní kọ́lé ní yóò kó wá bá ẹ wo kọ tí nǹkan yẹn fẹ́ sọ súnà nígbà náà tí ìbá sọ náà ọba tó padà fi àwọn àfa súnà ṣàtúnṣe nǹkan yẹn fẹ́ àárí bá wọn bá ni wọ́n fẹ́ tàn wá nígbà ìgbà táwọn yẹn wá tó ráwọn yẹn inú tó di pé táwọn àwọn onírọ̀gbẹ̀ oníṣòkòtòkè bá yọjú lé àná wàláì àbí tí mo fẹ́ sọ ó ṣẹlẹ̀ ṣé mi gẹ́gẹ́ ìgbà àtìkẹ́yìn àwọn àfa wa ní Ìbàdàn wa arábìnrin kan ọkọ ẹ̀ ó ṣerú ẹ̀ fún ó gbé lọ tefetefe gbogbo mọ̀lẹ́bí ò rí mọ́ ẹ̀gbẹ́ ẹ̀ pátára ṣẹlẹ̀ yẹn ó di nítorí ẹ̀. màmá ẹ̀ ó wà ní bèbè kúfúrò ọlọ́run bá ní yẹn ó dé ti gbọ̀ wá àwọn àwọn dáadáa àwa lọ bẹ̀ yẹn wá wá a lo wákàtí àwọn ẹni àlímì bẹ́ẹ̀ bí olórí ibú kan sí irun tó bá ti gẹ́gẹ́ irùngbọ̀n ẹ lọ́wọ́ àgbẹ̀ wọn sani irùngbọ̀n ni wọ́n ní ṣòkòtò wọn kọ́dà olórí ibú rẹ̀ àwọn ti jẹ́ òní iná ẹ̀mí ẹgbẹ́ ni wọ́n wọlé alontótó wákàtí tó nígbà tó wá pẹ́ ẹgbẹ́ ètò ti di kèfèrí yẹn wá ó wá jáde gbẹ̀gbẹ́ yẹn ẹ̀rí pé bí ká sọ pé inú ọgbà lélẹ̀ ó kẹ̀ jáde pé gbọ́dọ̀ lọ́ra nǹkan mẹ́ẹ̀ẹ́ àti wá wò wá ni tòun kàn lọ ó kẹ̀ àtẹ̀mọ̀ pé mọ̀lẹ́bí bí ìrẹ́ nìkan tó ń pàtó pé bí àwọn náà tá ti mú ìfọwọ́ jà rẹ̀ pé ah, ẹ̀ ń fa pé wẹ́ ẹ fara dà tó ti yín bá lónìí náà ni o <laughs> àwọn èèyàn bí yín náà wọ́n ti balẹ̀ jẹ́ o gbẹ bó ti bó ṣe ń pẹ́ẹ́tì mọ́mí lọ bóyá sọ́wọ́n máa ní kórè wọ́n kórè wọ́n bóyá wọ́n wà láwọn èèyàn ìgbà àní ẹ̀ o jáde àná náà seven fifteen minutes ó tún jáde àpò àlè wọlé bàtà wọn jókòó àjòwò àwọlé tó ara gẹ́gẹ́ entrance wọlé àtúntò tó tóbi thirty minutes mi kí màmá yẹn kẹ́tọ́ kẹ́tọ́ tẹ̀sẹ̀ láti inú bedroom kó tó lè wá tuntun rúùmù wáríwá. pàtó wá dé ọkọ̀ wò wá rẹ̀ ẹ̀rọ amagẹ́dẹ́ rẹ̀ ó kà bu ẹkún ni màmá yẹn kà bu ẹkún ni bí ah bàbá kí ló dé tó wà ní ah wàláyé mo ti ní mi fẹ́ rí ẹ tó bá rí bí yín mà in fact òun múra pé òun fẹ́ lọ di kèfèrè lọ́dún ọ̀rọ̀ pọ̀ alhamdulillah aṣàkọ̀dà sí nàìjíríà gbà àwọn tó ọmọ ẹ̀ gbà ọmọ ẹ̀ tẹ̀sí gbà ní wọ́n gbà ní wọ́n fẹ̀sí gbà ní ìgbà ní àwo ní àwa náà ń ṣe gbà àwa náà ń ṣe àtúnṣe àwọn àṣẹ ìfàtúnṣe. wọ́n sùn ìrìnkún ní kí lẹ́sẹ̀ lẹ́ dẹ̀wà hàn wọ́n sùn ìrìnkún ní kí lẹ́sẹ̀ lẹ́ dẹ̀wà hàn. وكل جراحة فلها دواه والكل خلق ليس لها دواه وسوء الخلق ليس لها دواه ẹwọ alukuraanu kò ka súnmọ̀ ṣùgbọ́n ti ka àwa mùsùlùmí ibẹ bẹ́ẹ̀ ṣe rí nìyẹn pé ah ẹ ti bá ọjà ọmọ jẹ́ bá inú bí jẹ́ yí ìwà rẹ ẹlòmíì ń bẹ ìwọ lọ́kọ́ fẹ́ ṣe súnmọ̀ nínú mọ̀lẹ́bí ọwọ́n fi sílẹ̀ rẹ olóòrùn nígbà balẹ̀ wọn ni rẹ̀ wálẹ̀ olóòrùn fẹ́ fi rẹ̀ wálẹ̀ orí ibẹ̀ burú ẹ ẹgbẹ́ sí bó ṣe pè wọ́n nù. Fọkúrú jàrá àti bọ́lá dáwà hàn wàṣù lẹ́kọ́lẹ́ kìlẹ̀ ìsàlẹ̀ dáwà. Ìṣàkùnrin ni kí àrẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam àrẹ́bí àmọ́ ṣàpẹ́lẹ̀ àwọn ọ̀rẹ́ ìyàwó ẹ̀ àtà Khadija tó ti kú. Yẹra Khadija nígbà tí ò sí láyé mẹ́tò ń ti bẹ̀ wà láàrin bí ṣùgbọ́n ṣàpẹ́lẹ̀ àwọn ọ̀rẹ́. Sallallahu alaihi wa sallam. Ó fi jẹ́ pé ìyá Aisha lẹ́hùn bẹ́ẹ̀ ń ó ń tàbí bá pa ẹran ọdún kalẹ̀ báyìí sọlá lọ́sálà àbẹ́bẹ̀ ó tún wá mú nínú ẹran yẹn yóò fi ránṣẹ́ sí àwọn èèyàn Khadija ìyá wa ti kú nànà ẹ wo ìwà dáadáa lára ànábì sọlá ẹ dákùnrin ẹ máa sọ pé ẹ fẹ́rẹ̀ ìyàwó kan tó bá kú sí ìyá ọmọ rẹ ti mọ̀lẹ́bí ẹ̀ mọ́ èèyàn mélòó mọ̀lẹ́bí ìyàwó ẹ̀ ń bẹ láyé gẹ́ ó ti lọ kí wọn rẹ́ ìjọ wo ni gbogbo wa ta ti níyàwó jọ láti délé àwọn àdàwà kan tó ká múra tapọ̀ tù. Ṣàkọ̀dì kan nílá kan fi rasulillahi uswatun hasanah liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. Assalamu alaikum. لقد كان لكم في رسول الله حسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وذكر الله كثيرا ìwà láàpù káàtà lára rẹ̀ kí láàmùkọ́ta lára ìjọba ìwà kí láàmùkọ́ta lára wa ìwà ìwà bọ́ọ̀bá kéwú títí tó sókèrè wú má pa tó sì lọ́sẹ̀ lẹ́nu bí ọ̀ka bọ́ọ̀bá ti ní ìwà asán ló jẹ́ ìwà làǹbùkà tàlà rẹ̀ ìwà làǹbùkà tàlára rẹ̀. àwọn èèyàn oníkà àlùkùránì àwọn oníkà àdìsí wà láì wọ mùsùlùmí ni wọ́n kà ìwọ ni kà báwo ló ti

ìwọ tó o bá ní wà mọ́fẹ́ àwọn méjì mẹ́ta tó lọ ìwọ tó o bá ti níwà dáadáa mọ́fẹ́ ìyàwó jọ ẹ̀rọ lọ nítorí pé ẹni tí ó jẹ́ pé àwọn ìwà rẹ̀ ó dá ọba afẹ́ méjì tó wú bá wá dé ló ti sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n da ò ọwọ́ akọwọ́ ọjọ́ ọkà sọ pàtìpákọ́ ìwọ̀n wájú mọ́tìpákọ́ wà lọ́ọ́ bá ṣẹlẹ̀ ṣùgbọ́n nígbà ṣùgbọ́n tó bá ní wà tó da ní ìsìnlá ìtàhálà tẹ́lẹ̀ yìí bá ń bínú tó bá rántí wà rẹ̀ tó da wà láì nù rẹ̀ rọ̀. ọ̀yìn ìkíbu tó ẹ̀lá tó pèsè tó fìlí ẹ̀ta mọ́ فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدني ألا تعولون ẹlòmíín bẹ nínú ọkùnrin kò ní ọ̀rọ̀ ìyàwó rẹ̀ ó ń banújẹ́ lọ́kọ̀ odóró láti ibi iṣẹ́ àbí àti alukọ̀ bó ṣe wá dé náà ọkàn sílẹ̀kùn ọba rẹ̀ ti ń sunkún tó tó dé kọ́lọ́ ìyẹ̀kúnlẹ̀ rẹ̀ tó wà ṣé oúnjẹ tí kò tí sóúnjẹ náà à náà ebi ń pa ẹ̀mí o ẹ̀rọ ẹ̀gbọ́njẹ oṣù ọbọ̀ ọbọ̀yọ́kà gbọ́nú rúùmù ni ọlọ́pàá lásọ nígbà tó dé yìí ó sì wà lómi tó ti ń wo mu mo kí n ṣépè fún yín àbáwọn olùwọ̀ ìṣòwò àrà tí yóò lè yẹ bára tààrọ̀ ṣé ìwọ tó fẹ́ fẹ́ ju so ìṣẹ̀lẹ̀ nínú tá a bá ti kò sí tó o bá ti ní ìwà gbàgbé ẹ̀sìn lára o bá àwọn gbogbo àlọ́kọ̀ àì kó wá gbogbo àdìsí ayé yìí pé bẹ́ẹ̀ sí wọn àwọn afáwọn wà níwà wàláì tí yẹn bá ti rí báwọn à kò mú pẹ́pẹ́ torí pé tó fi pe àwọn èèyàn náà ní al-ihsan ìwà tó dáa náà ló. إلى الناس تنسى من قولهم فطالما استعمد وكل إنسان إنسانا فطالما استعبده كل إنسان إنسان هذا هو أخذه إسرائيل سعيد الله نبوة محمد من حديث أبا وعنس رضي الله عنه أبا وعنس رضي الله محمد صلى الله عليه وسلم ẹ̀rí pé àwọn obìnrin mo sọ wípé ọkọ ìwọ ọkùnrin tó bá sámọ̀ yìí pé ẹyọ kan tó bọ́ sínú pàkúté rẹ ó ṣe mistake ni so ẹ kí ni tiẹ̀ ó sì ẹja gbé ni so ìwà àti ẹjọ́ máa ẹjọ́ máa rún mọ́ wọ́n tún pẹ́ lómi ìwà torí pé tó bá ti pẹ́ lómi ìwà wàhálà yẹn mọ̀ pọ̀ torí pé aslu ni wípé tí wọ́n bá wulẹ̀ ti di méjì mẹ́ta àwọn kẹ́kẹ́ wọn máa fẹ́ jáde ìwà tó ta rẹ ní ìmọ̀ pamẹ́lẹ̀ tó tó lè bá lẹ́rú ní ah subhanallah gbọ́dọ̀ àti wọ́n darú lé ọkùnrin báyìí rú ẹ̀rín tó tún ṣe fún mi láàárọ̀ ìbáyìí. ní dáadáa wọn náà yóò pamọ́ra àtà akórí ntọ́kà yẹn kọ̀ lọ́dọ̀ òkútù rẹ̀ ṣùgbọ́n bá bẹ́ẹ̀ ìwọ gẹ́ẹ́ tó jẹ́ pé ìwọ ni oṣù wọ́pọ̀ ìwọ gan ni wà rẹ̀ burú jù bí ò bá tiẹ̀ fẹ́ wo tìyàwó ẹ̀ wà láyé wo tiẹ̀ pé ó rí ibú méjèèjì. خلق لكم من أنفسكم أزواجا لتبقوا إليها بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون أربع محمد صلى الله عليه وسلم يا صفية أتي يا حفصة أو مجيجي وما كيفاش كوتي عرفتي لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا وذكر الله كثيرا أفضل أنا سنية يا صفية أتي يا حفصة إذا لا تسأل الله عليها أمي جاي يني أجاكا ẹ rí i pé àwọn obìnrin yìí ṣe sí wọn tọ́lọ̀ wọn ọba subhanahu wa ta'ala èyí tó dá mọ́ wọn ó náà ní wípé obìnrin nígbà míì wọ́n lè sàṣọbàjẹ́ bẹ́ẹ̀ ni obìnrin lè sọ̀rọ̀ tó lè sùl gbogbo ìsọpẹ́ mọ̀lẹ́bí ìlú kan obìnrin lè sọ̀rọ̀ ẹ̀rọ kan sọ̀rọ̀ rẹ̀ yóò sì tú ìwọ gbogbo òlu wà láyẹ̀sí lójúṣẹ́ àyàfi tí àwọn fòkàmẹ́ àwọn ọlọ́gbọ́n bá wà nínú ìlú yẹn bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ obìnrin lẹ́wọ̀n ẹ̀dánù kò nítumọ̀. رأيت الهم في دنيا كثيرا فأكثرها تكون من النساء فأكثرها تكون من النساء أفعلت العولي رأيت الهم في الدنيا كثيرا رأيت الهم في الدنيا كثيرا فأكثرها تكون من النساء فأكثرها تكون من النساء أطلقوا على تنبني الوعي جماع أول وانبي أو برنال وتنوح ọ̀dọ̀ àwọn obìnrin ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí ń bẹ nínú ayé àwọn ni wọ́n bá àwọn ni wọ́n bí àwọn ni wọ́n ń rẹ̀. àfáwa ni ó pẹ̀sẹ̀ kan. wàlẹ̀ ẹ̀sùn àmẹ́rin ni ó fẹ́ ọkọ̀ tó yẹ ọmọ wàlẹ̀ ọkọ̀ lẹ́sìn nọ́zíltùmí náà sẹ̀mẹ́ ìyí wàlẹ̀ ọkọ̀ lẹ́sìn nọ́zíltùmí náà sẹ̀mẹ́ ìyí. ìtọ́pọ̀lọpọ̀ àbújú bẹ́sẹ̀ mi sẹ́ẹ̀kì lórí pé ولا تعمل لأنثى قط يوما obìnrin lòun náà tó tí àwọn bó ṣe jẹ́ pọ́nbọ́dé ó ṣe gbà kò mú kúrò lóbìnrin ó mọ̀ ìgbé obìnrin náà ni ó lè ṣe tí ara obìnrin míì ní gáràjì gẹ́lẹ́ wọ́n ṣe. wọ́n là ó kọ́ ọ̀la tó iná zero tó mi náà. ìyá ò wá fi ṣe ká ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ìmánì díẹ̀ tó wà lára rẹ̀ ní èyí tó wọ̀ ẹ̀yẹ ń tiẹ̀ hmm. kí ni mo pè jábà ìmánì díẹ̀ tó wà lára rẹ̀ ilé yìí tó ń fi yàtọ̀ sítọ̀ ń bọ̀ obìnrin náà ní. ọ̀lẹ́ tó àmọ́ ní ó ń fẹ́ ọkọ tó yẹ ọ mọ́. àpárí mọ́fọkàn balẹ̀ mọ́fọkàn tá obìnrin kẹláyé rẹ̀. Wàlá ó kọ́ ọ̀la sínú bíntùmí náà sọ̀mọ́ yìí. Wọ́n dà bóyá pé ìyàwó rẹ̀ hákùrà ń sájárí. Wàlá ó kọ́ ọ̀la sínú bíntùmí náà sọ̀mọ́ yìí ẹ̀sìn láfíìtọ̀ ní ìgbà tó ajá fíìtọ̀ ń kọ́ lónìí kó má gbowó. نزلت من السماء ولو قالت نزلت من السماء ẹ̀jẹ̀ áfíìtọ̀ kò ní kéèyàn má jẹ owó fà حتى الرسول صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ارجع وكان بدأ nínú ànábì sọ́yẹ́ tó jẹ́ pé ọlọ́run ọba tó fi ṣe ìmọ̀tọ́pọ̀lọ́ ọba ti mọ̀ yí pé ànábì rẹ̀ ìyẹn ní. sallallahu alaihi wa sallam. qul innama ana basharun mithlukum. tó mm. ìjẹ́ ìyẹn náà máa reflect lára ànábì rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba kan ti bá òun di ẹ́ ó ti bá ànábì di ẹjọ́ kí fún alápẹ̀lú rẹ̀. sallallahu rí pé ìyẹn kò sígbà tí inú lè bí والله يروي ما شاء النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يا عائشة في صحيح مسلم رحمه الله تعالى قل يا نبي صلى الله عليه وسلم ó ní àwọn èèyàn méjì kan wọlé wá bàbá gbé níjọ́ kan sọlọrọ sọlára sọhábíyá ọwọlé wá bàbá nàbì àsìkò tí wọ́n wọlé wá yẹn ó bọ́ sápò bínú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam aláàánahuma wasabbahuma sallallahu alayhi wa sallam àbí sì ṣépè bá àwọn méjèèjì ànábì bú àwọn méjèèjì ẹwọ́n ìjànú wọn bí ànábì lérò yìí pé nígbà tí wọ́n wọn ò ṣe ó ti wá dípò òun bú wọn ó ṣe dípò òun láàánà wọn. ìjọba kí ló gbé ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n ọlọ́run ọba ti wá ṣe ní ìkẹ́ fún umu bàbá wọn. àdúgbò sọ pé àyíṣà yìí pé tọ̀ lóòrè ìwọlé mọ̀ lókè wọn ṣe kẹ́kẹ́ wọn ò ṣe bá wọn ò ṣàwó ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ó ti parí ẹ̀ láàrin èmi àti ẹ̀yí pé ayyuba muslim sababtuhu aw la'antuhu èyíkéyìí nínú àwọn mùsùlùmí tí mo bá bú àbí mo gbé e ṣépè òṣìṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba ó ti sọ di nǹkan yóò máa jẹ́ àdúrà yóò máa jẹ́ oore fún yóò máa jẹ́ ìsìnkú fún ọlọ́run ọba níjọ́ kẹyàrá ẹgbẹ́ táyìnbá sọ fún táyìnbá sọ fún ẹgbẹ́ orí ẹ ti lápòjú wí ni o káwọn sọ fún ẹgbẹ́ orí ẹ dàrú ìtumọ̀ orí ẹ dàrú rí yẹn pé orí ẹ ti pé. sallallahu alayhi wa tó o bá fẹ́ àìpẹ́ àwọn ìlú kan ó ti rárá o. so àbíbi sallallahu alaihi wasallam nípa wípé ìsàníyà ìjẹ́ èèyàn lè fẹ́ jáde ọlọ́run bá ti wá dí àwọn àyè ibẹ̀ àyímọ́ o ìgbàkan lè sílẹ̀ káàdà bí náà ó kéje èèyàn ó gbé kó sọ̀rọ̀ sí rí ó fẹ́ bọ́ fún díọ̀ ẹ lọ́wọ́rì ó ti dìsìpẹ̀ fún sallallahu alaihi wasallam kí la fẹ́ lò nínú ọ̀rọ̀ yẹn ni wípé èèyàn lèèyàn mọ̀ jẹ́ kìláàsì yà máa obìnrin so ìyàwó dàbá àjẹ hafidọ ẹsìn lọlé kí wọ́n lọ́pàá láti nùzílì tómìnà sàmáyé wà lápàá láti nùzílì tómìnà sàmáyé. ìyàwó dàbá àti kó tẹ̀ ìdí ò bá rí kó mọ̀ ẹnu mọ̀ mọ̀ fi sọ́kẹ̀ wípé obìnrin. ìyàwó hafidọ. Ati ìyàwó sọ̀fíyà ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì níjọ́ kan. ìyàwó Iyawa wá ń sọ fún ìyàwó sọ̀fíyà yìí pé eh, ẹ̀ ọjọ́ ń sọ gbogbo ẹ̀ náà ìyàwó ànábì bíntu wa eh, ebi eh, ebi ọmọ yahudi kan ní ọmọbìnrin yahudi kan ya. gbèsè ebi ìran ìyàwó dí kan báyìí ló ti jáde wá ń tiẹ̀ wàlẹ́ ọ̀rọ̀ yẹn dùn yàwá sọ̀fíà bàbá kẹt ìyá ìbá bẹ̀rẹ̀ sí ṣe ni ìbá bẹ̀rẹ̀ sí ké tẹ̀gbá òbí ti mọ̀ kẹ́kẹ́ ṣe tí kejì ẹ̀ bá ti gún kẹsẹ́ yọkẹ̀ wọ yàrá lọ yọkẹ̀ lọ sílẹ̀ kò wọlé ní wà lọ́mọ sọ ẹkún tí ò ní rẹ̀ rẹ̀ àti tó ní bá léere ọkọ̀ pa yàrá lọ ní ìyá kan lọ sọkún tiẹ̀ ni. Ah, bàtà nàbí sallallahu alaihi wasallam tó dé wàláyé amebi wàláyé ọlọ́run ọba ti fà ànábì ṣàwòkọ́ṣe fún wa. sallallahu alayhi wa sallam. ẹni pé yìí lọ sódà tí òtún sí mẹ́rin ló wà dáadáa láàrin ọkọ sí ìyàwó ni wípé wọ́n ní ànábì máa ń tẹ́ka máa ń lọ bí àwọn ìyàwó máa ń yẹ àwọn ìyàwó ẹ̀ wò lẹ́ẹ̀mejì lójúmọ́. yóò wò wọ́n ní àárọ̀ yóò wò wọ́n kó tó di pé yóò wà lọ parí ibi tó àwọn ìyàwó àtọ́nà wọn ti sùn kó tó wọlé aago mẹ́wàá padà wọ́n tún wọlé yàrá wọn òtún papọ̀ ilé bíláàsì lẹ́ ń gbé owó ẹni dé yàrá wọn pé kó wọ àáfíà wọn ó dẹ̀ gbẹ̀rẹ̀ rẹ̀ lọ́lọ́sùn ẹ wò gbèsè ayé tà ń gbé lábẹ́ pé kí lábẹ́ pé àwọn owó àwọn à ń ṣe wàhálà lórí ní táwọn di ayé bẹ́ẹ̀ dẹ̀ ni n tí yóò jẹ́ kí wàhálà yẹn ó yọ ní àwọn pẹpẹ furu ní àwọn mọ̀hámẹ́lá àárẹ̀ táàfin jọ ṣàṣeyọrí kò sí mẹ́fọ́ wa. بيعادنا بدنيا غرور لا يدوم لها نعيم غرور لا يدوم لها فدخل عليها النبي صلى الله عليه وسلم وهي تبكي àbí wá wọlé tọ sọfíyà àbí wá bá ẹran sọfíyà lórí ẹkún yá ẹ sọ ẹkún lọ ó ṣe ọlọ́run bá wá ń bí léèrè yìí pé ah, èwo ló fa ẹkún ẹgbàdá fi kún àárọ̀ àfihàn orí ẹkún ẹ̀mí kálukú fi túkà ẹ̀mí káwọn obìnrin wọn máa pé ìbá ti jáde wọn lè wọ́n lè rúgbó so tí ìbá ti délé ọpọlọ lọ́fẹ̀ẹ́ ọkọ̀ tó kí gbẹ fáwọn àwọn ti àgbẹ̀ gbóná tọ̀ gbogbo ẹ̀ yóò gbóná ó tún lè má sẹ́tù náà ti méjì mẹ́ta ni ó rán mi sílé ó ti kí ni jẹba mi lé ọ sọ̀rọ̀ pé ọmọ mí. àrẹ́bí sọ̀lọ́lá àbàfàlà sọ̀lọ́lá àbàfàlà wàláhì gbọ́dọ̀ ní wàá rí ó sì gbọ́dọ̀ lọ́rọ̀ rí sẹ́yìn pẹ́ kálọ̀kọ́ mi orí rẹ̀ gò sí èpè sí ìlọ́wọ́ sunkún hmm. ọjọ́ mo kó lásán ṣé ìyín wà lẹ́ pọ̀fẹ́kọ́ ó mú mẹ́pọ̀ lójú ẹ̀ o yẹ̀yẹ̀ yẹ̀yẹ̀ ẹ̀mí gbé omi kalẹ́ o wọ́n mu tí o sì mú o wàláhì nínú ẹ̀mí obìnrin yẹn kódà tó bá ti ẹnu ẹkún yẹn pé kí láwàá ṣe wàláhì nínú hmm.

bisọ bí afọ léèrè pé sí bàbá tiẹ̀ jẹ́ ànábì ebi sọ abẹ sọ abiyun lásán ni bàbá tiẹ̀ jẹ́ so ìwọ bàbá rẹ yàní tabatu lọ Haruna àti Musa àwọn méjèèjì yìí nàbí yáàdì ni wọn tabati fẹ́ tó ìtàn ìrántí yáàkì ìwọ kẹwọn ẹwọ tí ànábì sọ. لقد كان لكم في رسول الله حسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر كل قطوة وإنك لا تحت النبي قطوة ولا بها النبي الله jẹ́bi mélòó kò ní kú pọ̀ mẹ́ta bàbá rẹ̀ amú rẹ̀ ọkọ rẹ̀ ànábì àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ má ní irú ẹ̀ nínú wọn kó náà wá sọ ẹ lákùnjẹ́ inú obìnrin yóò dùn àti inú rẹ̀ ó bàjẹ́ kí á lo gbígbẹ lójú ìyá sọ pé àà ah, ìmọ̀kí mo lé ìmọ̀kí mo lọ́kọ tó ṣe fẹ̀yìntì ẹ̀wù bó làá bá léṣe wọ́n gbé ìyàwó rẹ̀ ń ta ó délé sọ fún ọ wọ́n náà tó kò mé ègbù fún alábùkù lọ́wọ́ náà lọ́wọ́ parọ́ mọ́ orí ẹ̀bí gbẹ́kẹ̀ mú mọ́ra ní ìyọ́kọ̀ tó pọ̀ ẹ̀kọ́dìkà rẹ̀rẹ́gùn bí rásù lílá ẹ̀ ó síwájú ní àsánà límọ̀ من كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ẹwọ kọrí àrẹ́bí wa lọ ọ̀dọ̀ afọ́kọ́ lọ gba lójú o ara o kọ gba lójú pé ìwọ wọn lọ ń bú ọfẹ́ ìdálérú àbí àbí wo ìkó ẹlẹ́mẹ̀dì ní kò mú kó lé fún ìyàwó ẹ̀ àpankẹ́rẹ́ àwọn ọmọ ẹgbẹ́ ti mọ bí táàbù fi sí pé ẹ̀mọ́dé ìpankẹ́rẹ́ ó mú o ah. táàbù ẹ má dé bẹ́ẹ̀ o ni o ẹ má dé bẹ́ẹ̀ o ẹ gbèjà yìí wa. wa ta ni yàrá ìtàkìlá àyà àfọ̀ ẹ wà ni yàrá fà pẹ̀lú ọlọ́run bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run má ṣe fúyàwó wa sọ. ti ṣe wa gbẹ̀yìn. sí owó náà owó yìí náà kà sí bẹ́ẹ̀ ni pé tá a bá ti ṣe nàbàkọ́ọ̀tù nìkan ó ti parí wàláì nàbàkọ́ọ̀tù nìkan ò sì ká àfi káwọn ìwà yìí náà ò sì kó rọ kiri kàrí. torí pé tí ẹ bá mú ẹran tí ẹ bá mú owó dání tàbí oúnjẹ lápá ọ̀tún ẹ wá pankẹ́rẹ́ ẹ wá ń pe ẹran ẹ dákun sẹ́rẹ̀ yẹn wà bí kò wá jẹun bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tà òníwà rẹ̀ kẹ́kẹ́ tó fi ń bá lò lẹ́yìn pé kò jí àárọ̀ oúnjẹ ìwẹ̀ tí mo fi gbogbo fi pa ni kìí ṣe gbogbo ẹ̀ náà ni kò fún oúnjẹ ńlẹ̀ nínú ilé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti rò wípé àfihàn pa obìnrin náà ni ìwà ti da fẹ́ ó ti ṣe tẹ́lẹ̀ mi ò ṣe rí bẹ́ẹ̀ dẹ̀ ni ẹnìkan sọ̀rọ̀ kan fún mi láàárọ̀ yìí ọkọ àti àwọn kan ni wọ́n obìnrin yẹn á ń béèrè wípé à àwọn á lè wé

but ọwọ́ sọ fún gbẹ́sọ̀ tó pọ̀sù mẹ́ta ènìyàn rí àpáàkì pé ààrẹ tó fi ẹ̀rọ àgbòrò rẹ̀ yóò sọ́dà ìgbòrò rẹ̀ lẹ́tọ́ mọ̀ pé mi sí so àwọn ìwà yìí wà láì kọ̀yọ́ kókò rà ọ́ kókò rà ọ́ làfíyà mọ́ ìwọ́n tó wá ní méjì mẹ́ta ọwọ́ sọ fún kẹ́kọ́ tó ti pọ̀sù mẹ́ta sẹ̀rọ̀ yìí pé ṣẹ̀tọ́ ló gbé sílẹ̀ mi yìí pé alẹ́ jẹ́mi nìkan kó sọ́ bá mi. Mm, mm. Oh. Mm, ẹ̀kọ́ òṣèké yóò gbé lẹ́mìí pé àwọn ah, ah, ah, àlejò èmi nìkan kọ́ máa sọ bá jẹ́ kó mọ̀ wípé pàtàkì ìdẹ́gbẹ̀rún fẹ́ láì nìyẹn obìnrin tàbí kó jẹ́ kó mọ̀ yìí pé ẹ pàtàkì tí ẹ bá lè amọ́là obìnrin báwọn èèyàn ó gbádùn wọn ṣùgbọ́n tó ìwà sílé wàhálà ò ní sinmi o oṣù ọlọ́run bá ṣe wá àti fún yàrá fẹ́ yìí pé ìtàkìlá yà hàṣọ àdébìnrin rẹ̀ hàṣọ ó wá sì báyọ̀ ọlọ́run bá kó bẹ̀rù ẹ̀ eléyìí ń já mọ bí àrẹ́bí ṣe níwọ̀n dára láàrin àwọn ìyàwó ẹ̀ sallallahu alaihi wa sallam ẹ jẹ́ ká wo àrẹ́bí pẹ̀lú àwọn ọmọ kéékèèké nítòsí sallallahu alaihi wa sallam níta ń tún gbé wa iná kala ala khuluqin azim wa iná kala ala khuluqin azim àdúgbò sọ́lám ìwà rẹ̀ lọ dáájú ìwà àdúgbò sọ́lám dáájú àwọn atúrí ìwà àdúgbò pẹ̀lú àwọn ọmọ ẹwẹ́wẹ̀wẹ́ afáwọn hmm. arabs ọlọ́kọ́ bá ní kí Anas ibn Malik ẹ̀rí pé Anas ibn Malik ó mọ ìwà níbi gẹ́ nítorí mùlázámà rẹ̀ pẹ̀lú anabi sọ̀sọ̀lá àwọn onítọ̀sọ̀ yìí pé Anas kò lo ohun tó dín ní ọdún mẹ́wàá lọ́dọ̀ anabi sọ̀lá wípé ìgbà tó pọ̀ mọ́ ọdún mẹ́wàá ni ìyá rẹ̀ mú wá bá anabi anabi ó sì kúrò láyé ọjọ́ orí Anas ti ń tó ogún ọdún nígbà náà so Anas máa pọ̀ lọ́pọ̀ nǹkan pàdé bu wa ànábì ama kọjá níbi àwọn ọmọ wẹ́wẹ́ bá wà kò wá ti ni ànábì ọlọ́run wa ẹ̀rí kò sí ìnáàlà kankan o ti gbéra ẹ̀ lórí sẹ́gbẹ̀dẹ̀ ẹni wípé ṣé ẹgbẹ́ kò sí ìbẹ̀rẹ̀ ti mi ṣe wá tó yẹ sọ lọ́rọ̀ àríwá sálára bẹ́ẹ̀ bá tó kò tó àwọn àwọn àdùnmọ̀ kí wọn sallallahu alaihi wa sallam. laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma antum harisun alaykum. nígbà náà bí jẹ́ ǹdọ́ dáadé nípa ọmọ wẹ́wẹ́wẹ́. bil mu'minina raufur rahim. ẹgbẹ́ lomi ọmọ èké ò lè kí ó mọ̀ pé ọmọ ìpé bí ṣe ń mú ọ̀yọ́ ọmọ yín olóòkè náà ni tẹ́lifí bá mọ̀ ẹgbẹ́ lọ́wọ́ bó ti mọ̀ sí pàápàá lọ́yẹ̀ ń jalè ìkẹ́rin ẹlòmíì tó bá mú ọba mú ọmọ láyé sí ẹ̀yìn láìsẹ̀ àpapàá gbé ẹ̀tọ́ wá jẹ́ tíṣà abẹ́ẹ̀kọ́ yẹn tíṣà lẹ́kọ̀ọ́dì jẹ́ ẹkùnrùn súlù àwọn ọmọ ti mọ̀ yìí pé à nínú àwọn ọ̀sìnkùn àzízọ́lá àlẹ́yìí máa ní tún àrísọ́mà àlẹ́yìí kan. ilé ìtàn sọ ìkọ̀sọ́ tó ká bá bọ̀ ọmọ ìwú tó ọmọ bá ṣẹ̀ wò.

nígbà tó bá fẹ́ sọ fọ́mọ yẹn wípé ṣòkòtò rẹ̀ ìmọ̀jẹ̀ wọn kọjá àkókò sẹ̀ àwọn èèyàn gbà lónìí gbọ́. torí pé ọmọ yẹn làákàrè rẹ̀ ti rán mọ́ wípé ẹnì yìí gbogbo tó bá ṣe dáadáa nì. Bàbá ọ̀rọ̀ àgbàlagbà òkú rẹ̀ ń sáré pánú. Adé Sùdé Àrẹ́bí máa ń sára bọ̀ sáà ọmọ wẹ́wẹ́ ìwé ẹjẹ́ àfikún súnmọ́ wa àwọn ọjọ́ ọmọ kéèké salamu alaikum salamu alaikum ẹ̀hẹ́n ẹ̀mọ kéèké àwọn ọmọ yẹn ẹ̀ ń kí ìfẹ́ ẹ̀ ń kí bọ̀ wọ́n ẹ̀ ń kí bọ̀ wọ́n lẹ́nu. ìyẹn nìkan tó kọ́ àníbi nínú tó tó wá da sáàbù wẹ̀ wẹ́ dé abẹ́sùdí àrẹ́bì tó wá máa ń yára kírun ìndàmàdá sàmá ìbùkà ìsọ̀bì yìí. sáàmì bá wá gbọ́ tẹ́lifí bá kí òun lọ́wọ́ pọ́ bá fẹ́ lo àyà ogun tó bá kọ́kọ́ bẹ kékeré kan ké lẹ́nu àwọn obìnrin tàbí lára àwọn ọkùnrin abẹ́lẹ́wà kan fọ́fà yóò wá rí dùzù bọ́bẹ́ kà. ṣáfà kọ̀tà lè má dá ìṣòdì à. lẹ́nu tó fi ń fi àánú àtìkẹ́ pẹ́pẹ́ ọmọ ẹ̀kẹ́ ń ké. ṣùgbọ́n kọ́kọ́ bẹ ké wọ́n wá tẹnu bọ̀ yìí kà yóò kọ̀ wọ́n dàrẹ́ lọ gà àwọn yóò gà ọmọ wa ké ọmọ yóò di ké ìyá rẹ̀ sórí pé á ah, ìmáàmù lọ lọ ìmáàmù sẹ́sẹ́ yìí lọ ń lé. àti ẹ wo bí àrẹ́bí ṣe jẹ́ tó. mọ́ ẹ̀wò kẹ́ abrahamsa ń pè lórí ọmọ èké. tó bá fọ́ bá nípa ọmọ bẹ́rẹ̀ àánú ọmọ yẹ́rẹ́ àtẹ́tẹ́ níta tó kọ́ àwọn ọmọ rẹ̀ ń ké kí lè fẹ́ sọ nípa ànábì àti ọmọ rẹ̀ sallallahu alaihi wasallam. tó bí jẹ́ pé mi jẹ́ ànábì nífẹ̀ẹ́ Fatima dé wọ́n ti Fatima máa ń bọ̀ sallallahu alaihi wasallam ànábì àmọ́ lọ dìde pàdé ẹ̀ kódà ànábì àmọ́ fi wọ̀ sórí àga àjókòó ẹ̀ sallallahu alaihi wasallam. lẹ́yìn tó ń fìfẹ́ hàn wípé àlélẹ̀ ìyẹn nìkan tó wá kọ́ atú ànábì sọ̀sọ́lẹ́m nínú ohun tí a sórí pẹ̀lú ẹ̀ nípa bó ṣe ní ìfẹ́ àwọn ọmọ ẹ̀wẹ́ òun náà ní kọ̀díyà umama umama yẹ nínú àwọn ọmọ ọmọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì àmọ́ ẹgbẹ́ dání méjì Zainab ànábì àmọ́ ẹgbẹ́ dání lórí irun sábà bí bá sì ti lọ forí kalẹ̀ yóò gbé lẹ̀ sábà tó ti ń pàlámọ̀ lókè ó ti kí ni o yóò gbé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ ṣe ọmọ ekele tó tọ́ni bàbá mi lórí o tó lọ sí forí tí ò ní rọrùn yóò gbé sẹ́yìn tó bá ti yóò gbé so àwọn ẹni kékèké kan bẹ́ẹ̀ pé ẹ̀mí ládójú ẹ̀lómi yìí mẹ́rin ni ó pè wá pé à wọn láì fún wọn jẹrẹ débi pé ọmọ lè kéèké fún wọn kírun lọnu ẹrẹlẹmi dà wọn ní ẹrẹlẹmi ọmọ bá tọ́ ọmọ sọ́kẹ́ẹ̀tì lórí ẹrẹlẹ ọmọ wọn páyà lọ́n jẹ wọn kírun lọ́n jẹnu ọ páyà lọ́n kankan wà ìgbàkan lọ́n jẹnu. àkàrí jẹ́ kó rasúlù mi ní àǹfùsìkò máa fi zùn àléyìí máa nìkún àrísùn àléyìkùn bílímù mi ní nàrọ̀ òfò rọ̀ níbi bá mi ṣe yé ìrada délé sáwọn ọmọ kéékèèké àbíbi tí ń ṣe kútúbà lọ́wọ́ kútúbà ó sì rí Hasan àti Hussein tí wọ́n ń bọ̀ sallallahu alaihi wasallam àbíbi sì sọ kalẹ̀ látọ̀ ní mímbà tí ń ṣe kútúbà àbíbi sì lọ pàdé àbíbi sì lọ rẹ̀ gbé wọn sallallahu alaihi wasallam. ẹ àbíbi gbé àwọn bóyá náà fàṣẹ ṣẹṣẹ jẹjẹ ànábì ọmọ ọmọ rẹ̀ ọwá ìmọ̀mù mi fúnra rẹ̀ sallallahu alayhi wa sallam. so àbẹ́bí ó sọ kalẹ̀ ó fi kútùbà rẹ̀ ó wá gbé wọn ó wá fẹ́ pé sọ yín lọ́mọ àmú alùpùpù wa ọ̀làdùkùn fitna. so nínú fitna tí wọ́n jẹ́ náà ni pé iye ojú mi ò lè gbá sọ́tí iye ojú mi ò lè gbá kí n máa rí wọn ẹ́ kí n máa rí kọ́ papọ̀ àbáwọn ṣe wá sí ọmọ rẹ fẹ́ fóònù ẹ títì àbáwọn ṣe àbáwọn akọ̀rọ̀ ìtì alukọ̀ ọ̀nà ẹ̀rọ amọ́bà ti mọ̀ ọwọ́ ní sàṣọ pẹ̀rọ lọ. المؤمنين رؤوف رحيم بالمؤمنين رؤوف رحيم. sọ́láfù wa ni ànábì sallallahu alaihi wasallam. ó ṣe ṣé nù tó tó bá ti wá wá tọ ìgbésẹ̀ yẹn báwọn ó ti ní ànábì mi sallallahu alaihi wasallam. nínú tá a tún mọ̀ ní paríparí lórí àsìkò tó lọ lórí bí ànábì ṣe ta ẹ̀dá tó rọ̀ ní pé wà iná kalẹ̀ alá wọn kì í rẹ̀ wí. ìwọ wa wà láì tábà tó wà wá ṣe ẹlẹ́bí ò nídìí kó gbọ́wọ́ àti tó pọ̀ tó fi gbà sí pàápàá jùlọ àwa onísúnà yìí àwọn èèyàn tó kọ́kọ́ gbé súnà bí wọ́n ti fi balẹ̀ jẹ́ bí. Hmm. so ìwọ tó fẹ́ẹ́ ṣe súnà tó tọ́ yẹ ìwọ ó fi ìwà kún ní wọ́n fi wá mọ̀ wípé àṣìyàn dáadáa làwọn eléyìí níjọ́ àná àwọn bàbá wa wọ́n máa ń títí àwọn ìyàwó wọn bí ẹrú ni so kò gbókò wọn ń lé abẹ́ àwọn ni ọ̀rọ̀ àwọn ọmọ sì fẹ́ wá àwọn ìyá wa nígbà náà láwọn bàbá wa ní àwọn bàbá nígbà náà àwọn bàbá yìí jọ agbára ni wọ́n wọ̀ agbára tó dà kò gbókò ti wà ní abẹ́ agbára yẹn àwọn lọ bí àwọn ẹni kí náà fẹ́ so agbada ni ajé agbada ni kòbókò ọwà so ẹ̀kẹ́rẹ́ tí àwọn bàbá dọ́dọ̀ àwọn ọmọ wọn nù lé báyìí agbada bá sí báyìí kòbókò tẹ̀lé jáde ara wọn wà lébi àwọn èyí ti mọ̀ pé báwọn afá àti gbogbo nù ìwọ wọn pé a kò rí nǹkan ìwà ni fọwọ́ pé ẹ̀dùn ọ̀nà afá àárí so àwọn yóò ẹni mi lè pè ọ́ gẹ́gẹ́ ah, ẹ̀dùn ogbó rẹ̀ irú àfa àwòlẹ̀ yìí ah, àgbọ̀kẹ́ ìmẹ́lẹ̀ àyè ni ọ wà ní ah, àmẹ́bí ìwà tá a tẹ̀lé náà kéèsè kéèsè pé fìyàwó ẹ̀ sí bọ́ọ̀sì bọ́ọ̀sì àbíkílẹ̀ mẹ́pẹ́ àwọn ọmọ ẹwẹ́wẹ́ ẹ̀wẹ́ ànábì ó dà sí. nínú tí a tó wá tó ti nù wá láwùjọ tábìbì sì ṣe nínú wà dáadáa òun náà ni ìmọ̀ ṣe wá àti fáwọn ọmọ kéékèèké ìmọ̀ ṣe wáàsí aláyọ̀ àti ìmọ̀ ṣe wáàsí fún àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ ẹwà arábìnrin sọ́lá ẹwà àdídàbílẹ̀ ìdàbà sí wá mẹ́ka ya gulam ilé wa alimuka kalmat ihfadullah ihfadullah ọjọ́ orí mélòó ni alẹ́ abdullahi bin abbas bẹ̀rẹ̀ ya gulam samillah ya gulam samillah ìwọ ọmọ kékeré ìdákọ̀ kòkó bísímìlà kò tó jẹun ẹ̀hẹ́ ìkó ṣé pé kòkó bísímìlà kò tó jẹun lẹ́wọ̀n apá sí njọ́ orí tí wọ́n nígbà tí wọ́n wà bí rẹ̀ tọ́ nígbà tẹ́yìn wà bí àwọn ọmọ wa wẹ́rẹ̀ wẹ́ kí lẹ́ mọ̀ kí lẹ́ sì nígbà náà ẹ̀kọ́ sàtàrù ẹ̀ wà fẹ́ na ọmọ ni ẹ mọ̀ ṣe wá so ànábì máa ń ṣe wáàsí fáwọn ọmọ wẹ́wẹ́wẹ́ sallallahu alaihi wa sallam ànábì bá wọn sọ̀rọ̀ pé ah eléyìí báyìí eléyìí báyìí ó fi àkókò dáhàwá alẹ́ fáwọn ọmọ kékeré so ẹ̀jẹ̀ náà fi kọ́ra dáhàwá nínú ẹ̀ náà onígbà ànábì sallallahu alaihi wa sallam ẹ̀wọ̀ ọkùnrin kan tí orí ànábì tó ń kọ̀ bára tí ń kí sí ọmọ ọkùnrin náà ànábì sọ ọdún ah, láyé máa kí ìsọ̀ ọmọ ìwé ìdílé oṣù ọlọ́run bá sallallahu alaihi wasallam ó jòyè wípé àà eléyìí òun nínú ìwé ìwà kẹ́ni kó má ṣe yìí ẹni tí ò bá ti lè kí àwọn èèyàn ọlọ́run kẹ́ bàbá mi ẹlòmí ò gbé ọmọ rẹ rí ẹni àṣà ẹlòmí rẹ ọmọ rẹ ẹlòmí ò gbé ọmọ iye obìnrin sọ wípé ọmọ yìí ń lọ oṣù mẹ́fà ní ti ẹbí àgbókòtò ẹ̀mí rẹ gbé.

mùsùlùmí sọ wà nù. olóhùn ṣe ni. la ṣe pé sọ wà sọ wà nù yìí ni yìí ń gbé ṣe ni o. sọ ìwà nù imani. imani wà rà bí anabi ṣe sí àwọn ọmọ ọlọ́run ala sọlọ́ tó di dẹ́gbẹ́jọ rẹ̀ sẹ́mìr a kò bọ́ síbi àwọn àwọn anabi a mú dékè anabi ṣe sí àwọn ara kò sí dáadáa tó inṣàlá gbélé náà ni à ń sọ bí ìdílé ìtàhálà bọ́lá ti máa wọn kẹsàn lílò àtàwọn nǹkan míì tó bá ta alákọ̀ pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam láti rí pé ànábì gẹ́gẹ́ ni wa innaka la'ala khuluqin azim. wa innaka la'ala khuluqin azim. وإنك لعلى خلق عظيم هذا والله أعلم وصلى نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا alhamdulillah rabbil alamin wasalatu wasalamu ala rasulillah wa bed ada ọpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run àtọrọ ìkí àti ìgbẹ fún àgbọ Muhammad sallallahu alaihi wasallam àbẹ Ọlọ́run bá di kẹlá ní ó bá ọjọ́ tó bá ṣàlékún àlàáfíà lẹ́yìn àlékún ẹ̀mí gígùn àti àríṣiṣi ìgbàláyè àwọn ọ̀sán àbúwá tí wọ́n bá wá sọ̀rọ̀ Ọlọ́run ọba láyè yìí tí Ọlọ́run bá di kẹlá ó ṣàjọ